mo like láti máa wo film nítorí pé èmi náà máa ń ṣeré mo like láti máa kọ nǹkan mi ò like kéèyàn máa kọ òyìnbó tí ò tí ò tí ò tí ò correct so ìgbà mi máa ní pé ah tó bá fẹ́ kọ òyìnbó bí alẹ́ta lè fẹ́ ṣe o àbí proposal àbí eh, eh, eh, eré eh, lẹ fẹ́ sọ something mà ní ẹ mọ̀ wá ẹ jẹ́ báyìí ẹgbẹ́ báyìí wò ṣe báyìí correct yẹn má like to máa ṣe nǹkan bẹ́ẹ̀ má like máa jóná má like máa kọrin má like máa kí máa kàwé nígbà míì mo má like máa sọ̀rọ̀ <laughs> mi ò like ọtí mi ò mi ò like traffic rárá mo like àwọn ẹbí mi àwọn family mi ẹ̀gbọ́n mi àbúrò mi ah àwọn àná mi mo love wọn gan àti gbogbo ẹbí mi àti love ones mi mo like wọn dáadáa mo dẹ̀ like orin ah i like music mo like ẹ gan. Oh. Ah. mo ṣiṣẹ́ ní City FM orúkọ church mi ni RCCG City of Champions company tí mo parapọ̀ láti ṣe ní Tech City City ní gbogbo àwọn nǹkan mẹ́ta yẹn mi ò mọ kẹ̀kẹ́ gùn àbí mi ò mọ mi ò mọ wà kì í ṣe ọ̀kadà o báísíkù ni o then eh, ìgbà míì nǹkan kékeré máa ń jẹ́ n máa ké mi ò mi ò mọ wà. <laughs> so àwọn ìpèníjà lórí iṣẹ́ mi lórí rédíò ni wípé ìgbà míì nǹkan tí ó yẹ ká kà nǹkan tí ó yẹ ká ká mọ̀ ah lójoojúmọ́ ó ń pọ̀ sí ṣe ló ń pọ̀ sí ṣe ló ń pọ̀ sí ṣe ló ń pọ̀ sí ìyẹn ni àwọn ìbò máa ń pè ní information overload so ìgbà míì àwọn audience máa fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan àwa máa ní nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa so ó máa ó ti máa ń pọ̀ jù àmọ́ àwọn míì máa understand wọ́n máa ní pé òkè o ó lè jẹ́ pé mo máa sọ̀rọ̀ nípa kíní yìí later eh, so challenge yẹn nìkan ló wà then ìgbà míì gan wọn ní à ẹ nítorí mo wà lórí rédíò mo àwọn míì wọn ní lórí tv ó yẹ kí n máa lọ sí pátì èmi ò ń ṣe pátì mi wọn ní lọ pátì wọn máa ní pé àwọn òye kó máa lọ pátì mi ò lọ pátì sẹ <laughs> so àwọn little little challenges yẹn ni wọn á fèsì gbà mí. Àwọn tó ti jẹ́ kí iṣẹ́ yìí kó mọ́ mi lára àwọn Dan Foster àwọn bíi ti Oscar Oyinsán àwọn bíi ti Wana Odobang àwọn ti IK Sakyiodua lórí rédíò ní Nàìjíríà wọ́n ti encourage mi gan-an wọ́n ti wọ́n ti support me náà nítorí àwọn people yìí àti àwọn náà tí wọ́n ti help me ní other places tí mo ti ṣiṣẹ́ àmì ah, ò gbàgbé wọn Ọlọ́run á bùkún ni.